gbà fún lọ́wọ́lọ́wọ́ tí ó sì máa gbà fún títí láéláé. ayé àìní gbọ́dọ̀ àṣẹ. àwa lẹ́ni tá a lọ́hùn-ún gbà fún lọ́wọ́lọ́wọ́. ẹ̀ mélòó méjì méjì ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀ gbọ́dọ̀ sọ sí tí n fi sọ tán pátá aya mi mo fẹ́ gbọ́rọ̀ náà bó ti jẹ́. ẹ ṣe àdúpẹ́ sá. kọ̀tọ́ pẹ̀lú anídúpẹ́ lọ́wọ́ ẹ̀dá. sẹ́rí ọmọkùnrin tó wà lórí ìjókòó ìtókò rẹ̀ lówó dùn ní èèyàn lásán ìkejì ajá ni àgbàrá lásán lásán ni kò ní ìtìjú ó ti ń wò kéré mọ́ mi ìwà mọ̀ bóyá ńgbà tí wọ́n já àjọ̀dún ẹ̀ lọ́mọdé bóyá já ló gbé kò yé mi o. Ah ìyá wa sì ti kú ṣé bàbá bí léèrè ká mọ̀ bóyá ajá gbé dọ̀dọ̀ ẹ̀ àbí kò gbé dọ̀dọ̀ ẹ̀ dídájá gbé yọ dọ̀dọ̀. Ah, ah. kí ló mú ẹ irú wàhálà wo ni gbogbo eléyìí bí ilé ìṣe tóbi tó èmi ṣe láláṣẹ bí kẹ. Ah, mm, mm, mm, nígbà tí mi wà ń bí mo bá ń bẹ ń bí ọ láṣẹ kankan yàtọ̀ sí mi bí mi ò bá sí bí ò lè láṣẹ ọgbọ́n mò ń gbọ́rọ̀ yìí. ẹ ṣe jàre dájú ṣe rí ọkùnrin hmm. níṣẹ́ ló máa ń ṣe tọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn ọmọ pínpín àdúgbò tójú dẹ̀ ń tì mí gidi hmm. àwọn ọmọ tí kò tọ́ ẹgbẹ́ àkọ́bí ẹ̀ lọ́kọ mi máa ń tẹ̀lé kiri ẹ̀yin eh? ò tiẹ̀ wá dùn mí o èyí tó wá ṣe gbẹ̀yìn yìí ọmọ ọ̀dọ́ wa tá a gbà tá à ń sanwó fún hmm. tó ń wó oúnjẹ fún wa nínú ilé níṣẹ́ la bá níbi tí òun àtọmọ ọ̀dọ̀ wọ́n ti ń ṣàṣemáṣe. ọ̀rọ̀ ń gbọ́rọ̀ bọ̀. ya pẹ́rẹ́pẹ́rẹ́. Abẹ́. Ìyá mi jẹ, mo ti jẹ̀bi ẹ o, mo ti jẹ̀bi ẹ, ibà yẹn ibà ibà ni. Ibà. Ibà ibà ni. Ibà ni. Ibà ni ibà ni. Ibà ni. Ibani, ni màá pariwo gbogbo ayé agbọ́ màá pariwo gbogbo ayé agbọ́ ibà ni ibà ni. o má pariwo o ìyá mi o pé mi jú pé o pariwo. bàbá tó kún mọ. o pé mi jú pé o pariwo. ibà ni ìyá o pé mi jú pé. ibà ni. irú pálapàla wa nìyẹn ṣé a ti sọ ọ̀rọ̀ tó fẹ́ máa tó fẹ́ máa gbẹ́nu bọ̀ títí tí mo ní kò jẹ́ ká yanjú ẹ̀ síbẹ̀ ká parí ẹ̀ síbẹ̀ ni àbó fẹ́ kí n kó sẹ́nu láti bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo bẹ̀ ẹ́ ní kọ̀kọ̀ mo bẹ̀ ẹ́ ní bàbá o ṣàǹso òun ká gbogbogbogbogbò ṣé èmi ni màá kọ́kọ́ ṣe ṣerú ẹ̀rí ni àbí ẹ̀ṣẹ̀wó ló wà láyé tẹ́nìkan ò ti ṣe rí mo sọ fún ẹ má bínú gbogbo gbogbo ẹ̀ náà látijọ́ sọ tàtijọ́ parí inú ilé. mo ní màá change jeep rẹ màá rà mí fún ẹ. mo sọ débi wípé tó bá ń lọ sí London màá kó two thousand pounds fún ẹ kó fi ṣe shopping. ẹ gbọ́ bá mi ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ pọ́kọ mi ń bá ọmọ ọ̀dọ̀ two thousand pounds ẹ gbọ́ ṣó tọrọ fìdí ẹ ṣe sà. owó dùn ni ọya wèrè orí rẹ ti dàrú pátápátá ò làákàyè lépin níbi tí mo kó kéré mà. ni pè mí mi ọ̀mọ̀ rádaràda ọ̀rọ̀ rédèrèdè àbúrò mi ọ̀fẹ́ sọ́ di dandan mo bí ọ léèrè ọ̀fẹ́ di wèrè mọ́ lọ́wọ́ ẹ wá yàyàkuyà ẹ ń pò sí ẹ ń ṣe rádaràda ẹ ń ó ra jíìmù fọmọbìnrin ó tún fún two thousand lọ sí dandom àbí bẹ́ẹ̀ kọ́ ilé bàbá wa ní kòdú ó ti gbèdé limited ọ̀fun ní fúsọ̀fù tó parí rẹ̀ ọ̀wá fẹ́rẹ̀ nìkan lọ sí dandom pẹ̀lú two thousand yóò tún ra jíìmù <laughs> mama mama mama dákú singuru ọmọ ọ̀dọ̀ ni wọ́n fẹ́ torí rẹ̀ fún ọ ní two thousand tí wọ́n tún ra jíìmù fún ọ tó bá kúrò ní síngúrù kan tó di síngúrù méjì tó di síngúrù mẹ́ta tó di síngúrù mẹ́rin tó di síngúrù márùn wọ́n wà fún ọ ní jíìmù márùn àbí wọ́n kò ten thousand pound lé ọ lọ́wọ́ ọ gba jándọ̀mù lọ ó ti ya wèrè ọkọ rẹ gan ti ya dìgbòlugi sóòrí mo ṣe lọ́lé gbíhun tọ́jẹ́ pé dọ̀bálẹ̀ ni mo fi lọ rè gbé ọ wá n ó tún fi ìdọ̀bálẹ̀ náà n ó tún fi dá ọ padà àfẹ́ ọmọ mọ́ ọ lọ́lé yín wọn ì bá ọmọ léyàwó mo bá léyàwó. bá mi ṣé bẹ́ẹ̀ náà mi ṣe máa dá ọ̀rọ̀ yìí rèé ìgbà tí kì í ṣe yín ló fi wérewère jọ. wérewère ò ní tánú lé yín wérewère kò ní tánú lé yín ó ti pọ̀ jẹnu ẹ̀ lọ́jọ́. bá mi mi ń bú èmi ní ilé ọkọ̀ òun lé ilé ọlọ́mọ mi ní ń kù sí olúwa rẹ̀ rí jẹ ń bẹ̀ ni bí ọba rí jẹ mọ́ yóò gbalé àwọn èèyàn ẹ̀ lọ o sì ń rí nǹkan jẹ lọ́dọ̀ rẹ̀ ni o èmi ní lè ọkọ mi pátápátá. àmọ kì í ṣídìí o ẹnìkan lè lè mí di ẹrù. ó bà ya àmù wọn ó ṣídìí àmù àmù wọn ni wọn ò ṣídìí àmù wọn ó fọ àmù dànù wọn ó fọ tómitómi tá ń láàmù tá ń nìwọ aláwo díẹ̀ láyé. kí ni wọ́n ṣe ní. èmi mo ní kó jókòó kó lè wàá jẹ́rìí sí ọ̀rọ̀ pálapàla rí dòdòdó ra òrà òtí bàbá ẹ̀ ń bá ká bàbá ẹ̀ dẹ́ lè bẹ̀rẹ̀ sí ní purọ́ǹsìn mo ṣe ní kójú kọ̀ọ̀kan wá jẹ́rìí sí. ẹ bá mọ̀ jẹ́ kọ́mọ yọ̀ wà ń bẹ̀ ó ti tutù ju irú ẹni tó lè wà rú ọ̀rọ̀ báyìí bàtà burúkú ni bàbá rẹ̀ bọ́lẹ̀ kò gbọ́dọ̀ fojú ara rẹ̀ rí ojú tí ó fi wowó tí ó fi wọ ọmọ yóò wà máa fi wo bí bàbá rẹ̀ ṣe ń jìǹgà ọmọ ọ̀dọ̀. Ah, ah. ẹ ẹ kú ọjọ́ mẹ́ta. ṣàlàáfíà ni o. ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ o. màmá tòkunbọ̀. ẹ sà. ẹ̀yin mo á rí pẹ̀lú ọkọ yín torí ọ̀rọ̀ kan tí mo rí tí mo dẹ̀ gbọ́ ó bà mí níjẹ́ gidigidi. olóyè kí ló dé kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ òkúrò bá ṣe fi sí. òkúrò bá ṣe fi sí ètò nílẹ̀ ó tojú sú ṣùgbọ́n ó dáa tí wọ́n ti wá bá àgbàlagbà ń jókòó so ọ̀rọ̀ yẹn á lè tètè níyànjú i hope mi ò mọ̀ yín rí o. èmi gan ọmọ wọn ọdẹ lè dá ọmọ démi ò fi mọ òun kò sẹ́ni tó lè mọ̀. kì í ṣe ìjà sá. èmi gan òyìn bí ọ̀bọ jà. ọ̀la ojú kọ sáyìn face kọ ọmọ wo faces kọ ọmọ wojú dáadáa wo páàrì mi njẹ́ orí là ń bẹ̀ ẹ̀ tèkótèkó tilẹ̀ yìí ti pẹ́. èmi ni bọ́dà fatherborn sister ìyáláyà rẹ̀ èmi gangan tí mo jókòó yìí lọ dáadáa mi ì sẹ́gbẹ́ rẹ̀ it's a long long long long long long time sister bó ṣe wà bílẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ jiyàn pé yiri mi wo ń gbòòrò. Eh, anyway that is beyond my own comprehension eh, ọ̀rọ̀ tó wà lẹ̀ tó kú bọ̀. sir. o ṣàmọ̀ mi. bẹ́ẹ̀ni. ok a gbọ́ ti ìyàwó ẹ ọmọbọ́láńlé tá a mọ̀ pé àfẹ́sọ́nà ẹni yẹn ó dẹ̀ mọ condition tó wà. ẹ wá ní tiwọ àti àpínkẹ́ àbúrò ẹ̀ tẹ́ ẹ fi ṣe débi tó tún fún un náà lóyún. knowing fully well pé they are both my daughters o. kí ni kò yé mi ó ti ṣe wá lójú fìlì. ẹ jọ torí Ọlọ́run o kọ́mọ́dàrí ọ̀jìyàn tí ń bá lọ tán ó fẹ́ rú mi lójú díẹ̀ ó ṣe mí lójú fìrìfìrì ibẹ̀ ṣe sọ̀rọ̀ onísìn. ó fún ìkíní ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ àmọ́ pé ìyàwó àníyàn àwa mú bí èkó ló yẹn rẹ̀ ní tiẹ̀ gbá wọn jókòó sọ. ìtọ́ wá jẹ́ àbúrò fún ìyàwó àfẹ́sọ́nà ìyẹn ń kílèmù fẹ́mi sìn gbọ́ ló tún lóyún. ńgbà tí ó wèrè tí ó fẹ́ sánkú máwọn èèyàn ẹ̀ lójú tí ó fẹ́ ṣòfò ẹ̀mí àbí kọ́ sán lọ dandan yóò ṣe irú ẹ̀ ah, ọlọ́mọ sì gbà lẹ́nu o àmọ́ nǹkan tá a fi ń sẹ̀yìn o sékèsè inú fámìlì kì í ló Tókunbọ̀ ààrẹ dúró ẹ gbà mí. láéláé ká mọ̀ gbọ́ ni bíbélì wí ń gbọ́. kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ń gbọ́ bó ló sì jẹ́. dadi ọ̀rọ̀ ò rí bí wọ́n ṣe ròyìn sá. mo trust mo lè fojú rẹ̀ gbárí mi tí mo dé yìí níbi tá a mo lè fojú rẹ̀ gbárí kì í sí ọmọ yìí àbí kí ni mo sọ. So? bó ló ti rí. lóòótọ́ èmi àti ọmọ bọ́láńlé ni ajọ ní àdéhùn pé a máa fẹ́ra o. tí àwọn dáàdì àti mọ́mí náà dẹ̀ mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n fling lásán ni àpínkẹ́. fling kí ni ìtumọ̀ fling ọmọ agbólé ebo ni fling. Ah! mo jẹ́rìí ẹ̀ tó kún bọ̀ ń gbọ́ two pieces lọ́dọ̀ wọ nìkan èwo tún lẹ blé ṣe blé tún ṣe kẹta ni. mo jẹ́rìí ẹ̀kọ́ jẹ́jẹ́ wọ ọ̀jẹ́ sí èèyàn méjì pọ̀ lẹ́ẹ̀kan ìlú méjì èèyàn kan ṣoṣo Tókunbọ̀ Bálíńgà ó tún gbé mi dé. toast ọdẹ wọ gbogbo gbogbo everything gbogbo dín down ọkàn lọ́ọ̀bẹ̀ sá ọ̀fẹ́ mẹ́tọ́ní júrì ọ̀mẹ́tọ́ní stroke ọ̀mẹ́tọ́wà pàtí àti tọ́tí fúnni sọ̀sẹ̀nsà síbì kan ìyá mi kan gbọ́dọ̀ kọjú sí ọ̀dà bo ni o ọ̀rẹ́sìlì rẹ̀ ni o mo jẹ́rìí ẹ̀ ìyá mi lọ́wọ́ rẹ̀ ìyá mi gbé lọ́wọ́ rẹ̀ ìwọ yìí ká tó lọ lọ́wọ́ rẹ̀ wọ́n dára mọ̀mọ́ kankan lónìí o ẹ́ o jìngún ọmọ wà bó jìngún ẹ Tókunbọ̀ kí ni gbogbo hàn hàn hàn tó ń ṣe tó bá jẹ́ kó rí mi tọ́nà ẹlẹ́dẹ̀ máa wọnú lé máa gbébọn máa yìn fún ẹ kí ni gbogbo kókó kí ni pàtó kí ló já sí gbogbo ọ̀rọ̀ tó ń sọ ṣé lóòótọ́ ló bá ọmọ yẹn ní àṣepọ̀ tó fún lóyún. dádì ṣàdédé kọ́ ni gbogbo ẹ ṣẹlẹ̀. báwo ni báwo ni. bọ́láńlé ni mi fẹ́ ń tèmi ìgbà tí àpínkẹ́dẹ̀ sáàvà rẹ̀ wà mo dẹ̀ ṣe bí ọwọ́ mi dábìlẹ̀. sáàvà rẹ̀ àbí ẹ́ àbí mo máa ní pé mi ò mọ̀ pé mo lóyún fíǹkì ẹlẹ́kìnrin ẹlẹ́kìnjì ẹlẹ́kẹta ni fíǹkì àbí irọ́ ṣùgbọ́n jẹ́ sọ̀rọ̀ dókítà ni lọ́kọ̀ọ́jọ́ kan máa ń pẹ́ wọlé. wò mí àbẹ́ wò mí àbẹ́ wò mí. o lọ síbi kan o lọ síbi kan. ọmọ bọ́lá lé ẹ̀ẹ́dẹ́sùnú ní kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ tó ti jà ọ́ ọ̀gbọ́dọ̀ ti jà láàrin yìí o ọ̀gbọ́dọ̀ ti jà láàrin yìí o ọ̀gbọ́dọ̀ ti jà láàrin yìí o ọ̀gbọ́dọ̀ ti jà láàrin yìí o ẹwà bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wà lọ́nà kẹwàá ẹwà bẹ́ẹ̀ ṣe wà ní kẹwàá ẹwà bẹ́ẹ̀ o àwọn tí ti bá tí wọn náà ọlọ́run sì ti sẹ́yìn méjèèjì pọ̀ o ẹwà bẹ́ẹ̀ ṣe jọ wà bílẹ̀ mi náà wà pẹ̀lú yín o ọlọ́run mọ́ lé mi di ẹrù mi o ọlọ́run ní lẹ́yìn náà ẹ sọ̀rọ̀ ẹ mú wà pẹ̀lú ẹ̀ dáadáa súnmọ́ dáadáa. ìyá mi sọ bàbá tó bí mi fún mi yeye ọmọ ló mọ bàbá rẹ̀ yeye ọmọ ló mọ bàbá ọmọ àwọn pípì ò tún gbé advert mi lọ́sẹ̀ yìí kí ló ń ṣe gan. Gbọ́lágadé ṣé o sọ pé mi lórí dúró ni o fi mí gúnlá gidi àbí ṣé o máa ń lé àwọn àpótí dání dó sísàlẹ̀ ṣá tí wọ́n jẹ́ kí n gòkè wá bẹ́ẹ̀. but you know the protocol níbí báyìí náà. proto kí ló kọ́ ìfọ̀lù proto ẹ́ ọmọ dání dó sísàlẹ̀ látẹ̀kan ẹ̀rí èmi ló ń fẹ́ ó fi mí ka pépà òṣìṣẹ́ ó fi mí ka pépà ṣẹ́ẹ̀gì á ó fi mí ka pépà anyway nǹkan tó bí mi wá sí ìwà ìtọ́jú àpínkẹ́ ni o. àpínkẹ́ ọmọ mi eh, I have taken a decision lórí ọ̀rọ̀ àpínkẹ́ mo dẹ̀ ṣọ́ ẹ̀pọ̀ ti sọ fún ẹ and my decision is final. gbọ́lágadé apààyàn ni ẹ́ apààyàn gidi ni ẹ́ irọ́ ló dẹ̀ pa ọ́ ọ̀rẹ́ ọmọ tèmi pa o. ìwọ fún ọmọ tèmi ní forty eight hours just two days pé kó lọ fi ṣẹ́ oyún kí ni. keep your voice low the office na baba. kí ni kí ni ó ń lò àbí kí gbogbo èèyàn bá wa gbọ́ ọ̀kọ́ta sí tilẹ̀ fídíò náà o ò tí ì dá kankan mọ̀ o ò tí ì rí kankan o ò mọ mẹ̀mẹ̀. wo wo wo bàbá ọmọ òun ló láṣẹ lórí ọmọ àṣẹ tí mo bá pa àbẹ́ ti gé. Hmm. o tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó bàbá ló láṣẹ lórí ọmọ ṣùgbọ́n ìwọ o ò ní àṣẹ kankan lórí àpínkẹ́ nítorí pé kí ni àpínkẹ́ ò kì í ṣe ọmọ ẹ. what no no no no o tún ti bẹ̀rẹ̀ kí ni yẹn orí ẹ̀ ti ń yí three sixty degrees turn tó máa ń ṣe yẹn o tún ti lámù mú kú mu mo ti mọ̀ mo ti gbà tó ti sọ wèrè lọmọbìnrin. fi ara burúkú ẹ balẹ̀ o kò gbọ́ ọ̀kan tí mo fẹ́ sọ fún ẹ ìgbà míì àyè máa wà kò ní sọ̀rọ̀ ìgbà míì dẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa wà kò ní sí àyè mo wá fẹ́ sọ fún ẹ ní ẹ̀nì wípé àyè wà ọ̀rọ̀ wà mo dẹ̀ ní time láti sọ fún ẹ kí ni kí ló ń bá mi sọ. So? Bọ́lágadé. Yes. Ní iwájú Ọlọ́run àti ènìyàn. Níjọ́ kìíní tèmi àti ẹ máa pàdé. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé mo ti ń fi ọmọkùnrin kan. Bàbá tó bí mi fún mi, yeye ọmọ ló mọ bàbá rẹ̀, yeye ọmọ ló mọ bàbá ọmọ. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní kìí two oh Mr. Alex ti check out láàárọ̀. Eh? Wọ́n ti check out. <gasps> Wọ́n ti check out. Hey, anyway, ọkọ tí mo béèrè fún pọ́sibú kò tí ì. Fleki tèmi, mo gbádùn àjọṣepọ̀ àárín mi pẹ̀lú ẹ níwọ̀n ìgbà tí mo wà ní Naija. Àmọ́ mo gba ìpè òjijì láti padà sí Amẹ́ríkà láìròtẹ́lẹ̀. Bí ojú bá tún túnra rí, ìpàdé wa bí oyin o èmi ni tìrẹ tòótọ́ Alex. England ṣe gbá England ṣàwọ̀ England bọ́mọ òjọ́ ṣòkòtò yóò jọ kìjì pa. èèyàn ọmọ ló mọ bàbá rẹ̀. lóní ni kò ní dọ̀la òní lóní jẹ́ lóní ni o kò ní dọ̀la òní lóní jẹ́ yèyé mi ò ta ni bàbá mi ṣe mi wérewére ṣe mi wàràwàrà ìyá mi sọ bàbá tó bí mi fún mi yèyé ọmọ ló mọ bàbá rẹ̀ yeye ọmọ ló mọ bàbá ọmọ. pink lady ṣe gbá pink lady ṣàwo pink lady ṣe kókó bàbá ṣàsùn. bọ́mọ ọjọ́ ṣòkòtò yóò jọ kúrú bá. yeye ọmọ ló mọ bàbá ọmọ. Ah, anyhow direction wo lẹ lọ. Hey, fair enough. You're right. Yeye ọmọ ló mọ bàbá rẹ̀, yeye ọmọ ló mọ sọ̀ǹdọ́kọ délé dánimọ́ mo yàlẹ̀ délé sọ̀ǹdọ́kọ. iwájú ò ṣe é lọ bẹ́ẹ̀ lẹ́yìn ò sì ṣe é padà sí. apàlọ́pàá dídùn kí ni ìtumọ̀ gbogbo atótónu yìí. olórí burúkú ni Alex yẹn olóko mi sára jẹ oyún yìí o. Ah. bàbá ńlá ọmọ àlè ni. Ah. Hey tí alálẹ̀ bá ní kó dáa fún aláàárọ̀ ò ní jẹ́ ọmọ àlẹ́ ni máa yẹn ah! bàbá ńlá idiot ní ṣá èmi. fọlákẹ́mi ewo ń tepè kí ló ń banújẹ́ fún gan ṣé nítorí pé olóyún gbà tó kì í ṣọmọdé. mo dẹ̀ try láti ṣe oyún yìí o dókítà sọ fún mi pé ó léwu nítorí ọjọ́ iwájú ah. eh. Eh, lóòótọ́ ni o ọjọ́ iwájú ṣe kókó o eh, àmọ́ bọ́kọ̀ọ̀kan ọ̀rẹ́ jìnrìn ẹgbẹ́gbẹ̀rún àlọ́ bọ́kùnrin kan ṣorí gbé lọ sí amẹ́ríkà ó dẹ̀ dá bí ọgbọ́n kó o fi gọ̀gọ̀ kọ múgùn lọ́rùn. múgùn wo ná. bàbá olówó tó tẹ̀lé ẹ kiri bí àgùntàn yẹn ń kọ́. Gbọ́lágadé. Hmm. Mm. gbọ́lá ga hello baby kí ló wá dé tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí this is not your usual self o bó ṣe ń ṣe kọ́ yìí o tó o kí n ṣe báyìí tẹ́lẹ̀ o kí ló wà dé ṣé eré fún mi <laughs> náà ṣé eré fún jọjú kí ni yà fún mi kò sí lára mi sìn kò sí lára mi sìn. kò sí ní sí lára tó ń bọ̀ lọ́dọ̀ mi má bà fàájì mi jẹ́ o kò sí lára mi má bà fàájì mi jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ come on ẹnu yóò dàbí pé o serious pẹ̀lú nǹkan tó ń sọ kí ló ṣẹlẹ̀ náà. <sighs> ṣé ní mi tí ẹmu bí tẹ ṣe fẹ́ sọ fún ẹ ṣá. kó sí tó ń bọ̀ lókè tilẹ̀ ò gbà bá mi sọ̀rọ̀ ṣe bí mi àti ẹ̀ ni kàn mọ́ sọ fún mi. mo lọ sọ́dọ̀ dókítà lánàá. dókítà sọ wípé mo ti lóyún ṣùgbọ́n. Ah, ah, ah, kò sí ṣùgbọ́n lọ́rọ̀ èmi àti ẹ̀ ó ti lóyún alihamudulilayi text message tí mo retí ni o joyful noise tí mo retí ló sọ fún mi máa pe àwọn boys nsìn lẹ́sẹ̀kẹsẹ̀ fàájì ti bẹ̀rẹ̀. but but Ani ní ṣùgbọ́n but kò sí ohun tó jọ ní àárín èmi àti ẹ last bus stop láwa yìí ó ti ní oyún fún mi bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà wípé gbọ́lágadé kékeré kan ó ń sákiri nípa ọ̀rẹ́ nìyà ó ti lọ kò sí wàhálà o. Oh, of course tàbí ṣùgbọ́n o sí ṣùgbọ́n tàbí o sí mm-hmm. oyún tí o ní o ọmọ ló fi bí ọjọ́ ìkómọ adùn mi rìn gidi àlọ́jọ́ ìkómọ adùn mi rìn gidi mo lọ́jọ́ ìkómọ adùn mi rìn gidi ọjọ́ ìkómọ adùn mìrìngìdì. Bọ́lágadé ṣó ti wá yí ẹ báyìí wípé àpínkẹ́ ò kì í ṣe ọmọ bíbí inú ẹ kì í ṣe ìfẹ́nú mi láti gbé ọmọ àlè fún ẹ ìwọ ló farabalẹ̀ níjọ́ náà lọ́hùn tó ń sọ wípé tàbí ṣùgbọ́n àmọ́ àní tó o fẹ́ gbọ́ lọ́jọ́ kìíní àná òun ló dá gbogbo yánpọn yánrin yìí sílẹ̀ wẹ́l jẹ́ ká gba kádàrá bọ́nà ṣe sọ wípé ìrìn àjò ìwọ àti àpíkẹ́ ṣe máa rí nìyẹn ṣùgbọ́n èmi ò lè lájú mi sílẹ̀ o kò pa mí lọ́mọ ojúkà ẹ̀pọ̀ ojúkà èrè ni mi ò gbà mo máa sọ fún àpíkẹ́ kó kó ojú ẹ̀rọ kan bá nílé. fọlákẹ́mi fọlákẹ́mi ẹ̀yin èèyàn gbà mí sáwọn ará ọ́fíìsì gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi kọ́ ni mo bí àpínkẹ́ she is not my child and not her daddy ah, etí wo la fi ń gbọ́ gbòòrò no no no no báwo fẹ́ sọ tẹ́lẹ̀ àtúrọ̀. yéèyàn ọmọ ló mọ bàbá rẹ̀ yeye ọmọ ló mọ bàbá ọmọ má gbàbọdé o. orí mi. mọ́mí mọ́mí ṣé mo ní ní problem àti lóyún lọ́jọ́ iwájú báyìí. ọlọ́run ò ní jẹ́ kì í ṣèpín ẹ̀ láti kìí ṣe pé o ṣẹ́yún. Oh. dókítà ní ìròyìn tó mú ẹ fẹ́ǹtì yẹn ló fà á tóyún fi wálẹ̀ ó dẹ̀ lọ ti wà perfectly okay. Ah, ọlọ́run ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ̀ ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ̀ wá gbé mi lékè gbogbo òkè ìṣòro wọ̀nyí. Allah ló ní ohun gbogbo lọ́wọ́ Èdùmàrè ní fi wá dáhà sí ọ̀pá wa lẹ́kùn lọ́rọ̀ ayọ̀ pọ̀ tiẹ̀ fún ẹ ọlá adétìlá àti ọlá ayatul kùsì aláwòláìláìláwà ayélujọ yóò látà ọsùn sí nọtù wọn lọ́wọ́ mú lọ́wọ́ má fi sọmọ wá tí wọn má fi lọ́rọ̀ jì má sọ lọ sí yẹsùn iná ìlà bíìsì yẹn lọ́mú má bẹ iná ìdí wọn má fọhùn wọn láyé tún lọ́bi ṣe ìmìlímì ìlà bí má ṣá wọ́n sí ẹkùn sí sọmọ tí wọn lọ́rọ̀ dà. والله يهده يفتوه ما والله العظيم والله يهده يفتوه ما والله العظيم والله يهده يفتوه العظيم آمين ọlọ́run ọba láti gbàdúrà wa nǹkan kan ò ní ṣe lágbára náà. orí mi máa gbàbọ̀dé. ó ga ọ abẹ́bà máa hmm. in fact rubbish gbáà Hmm. ká ní mi lè gbárù gbogbo ṣíìtì láíláí díẹ̀ tí ẹ̀yọ́ mọ́ bọ́lá kí mọ bó ṣe rí ẹ́ chineke kwekwa ni wọn jọ fear kwa god forbid ẹ́. hello ẹyin bẹta mi. mọ́mí ẹ káàsì mama. Ah, inú mi dùn láti rí yín. yes ma. ẹ kújọ́ yes ma. mọ́mí yín kọ́. ọ wà ma. fat mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ gbìyànjú láti wá wo ọ̀rẹ́ yín látijọ́ tíṣẹ̀lẹ̀ tíṣẹ̀lẹ̀ ń ṣe ló ń ronú mo dẹ̀ ti pé mo ti bá sọ̀rọ̀ mo ti wàásù fún un ṣùgbọ́n wíwá tẹ wá wá yìí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gidi mo fẹ́ kẹ bá mi tù nínú kẹ bá mi sọ̀rọ̀ fún un kó fi ọkàn sọ́dọ̀ ọlọ́run ọlọ́run á ṣe mí fún un àní rí tí ó jù wá lọ lágbára ọlọ́run kí ni kí wá fún yín báyìí. Ah, ẹ má wọrí mọ́ mi. ẹ ṣé ọ ẹ má tijú ẹ̀yin ọmọ mi o. ara tijú tẹ. ilé la wà. ẹwà bèjì náà talágbàdo. a ti wà òkè mà. Mm. màmá ya ṣáwá sí i ah, ah. pẹ̀lẹ́dẹ́ màá tún máa yín dín dòdò sí i. ah a máa sọ tara wa a ò tàbá ṣe tán pẹ̀lú ọmọ bọ́lá. gbogbo àtẹ bá ṣáàtì rédíò àti jẹun ẹ ṣàkàn sí i èmi ìyá yín gan mo wà fún yín. ẹ jẹ́ báyìí lọ pé mọ́bọ́lá wa kó jọ yín. ẹ ṣe máa mm. ẹ ṣe máa ọmọ bọ́lá tiẹ̀ máa wò kí rójú ẹ̀. Hmm, táyé ẹ̀ta anumọ́bọ́lá dẹ̀ ṣe ń pẹ̀lú nǹkan tí mọ́mì sọ yìí. Ah, Tókunbọ̀ àti mọ́bọ́lá tọ́wọ́ méjèèjì dábẹ́ five and six ta ló máa believe wọ́n lè ṣe wú nǹkan tó ṣe yìí wọ́n tọ́wọ́ méjèèjì máa máa rìn túkẹ́ túkẹ́ túkẹ́ túkẹ́ ẹ́ Tókunbọ̀ ah, ó ga ọ́ hmm, hmm. èmi tí mo pé bọ̀bọ̀ yẹn burú ṣẹ́rí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ò tiẹ̀ jọ mí lójú àtọ̀ ọ̀dọ̀ bọ̀bọ̀ yẹn ò jọ mí lójú ṣé bó ṣe máa ń ṣe swẹ́ swẹ́ swẹ́ mo ti mọ̀ pé bọ̀bọ̀ yẹn burú big time mo ti mọ̀ pé ó burú bàjẹ́ ẹ́ àtẹ̀ní ìlọ mo ti hate àwọn ọkùnrin wọ́n hate wọn bíi. Hmm, ṣáàlẹ̀ hate wọn ṣá. èmi hate wọn wàhálà yín ti ẹ̀yìn yẹn èmi hate wọn ọkùnrin kankan tó bá gbá mú mo hate wọn bàjẹ́. ẹyin bẹ́tà mi sweet ah. triplet ah. báwo ni ìṣe òkè ṣe wọ́n láti lè rí i tètè ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi. Ah wọ́n mi ní ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé òun ronú má ronú mọ̀ pẹ̀lẹ́ wọlé táyé kẹ́hìndé ẹ̀ta ẹ ṣe gan-an ẹ ṣe gan-an ọ̀rẹ́ mi ọmọ bọ́láńlé kò tọ́pẹ́ kò tọ́pẹ́ mú mi ní ká bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé òun ronú yé ronú mọ̀ yé ronú. Ah, má wọlé sórí tòkun bàbá kí ló porúkọ ẹ mi ò gbọ́dọ̀ rí o tí n bá rí ah. àfi kó má wọṣọ sára tí n bá rí àti bastard younger sister yẹn ó máa forí ó máa forí fa mi torí gbogbo wèrè ni máa ṣe fáwọn méjèèjì mm-hmm, pẹ̀lẹ́ báwọn rí wàá rí mi. ogun i bẹ́ẹ̀ náà lè bí lè ká lè ká lè bí. Olamide, how are you? Good, good, good. Uh, before you say anything, I want accounts department àti marketing they came to me saying special projects department tí wọ́n jẹ́ ọ̀gá wọn wọ́n ní owó tí ẹ̀ ń ná ó pọ̀ gan-an ju iye tó ń wọlé láti ọ̀dọ̀ yín special project. ah Koribe sir. Koribe, rí bẹ́ẹ̀ ìgbà tó ń gbé gíráàfù fún mi bó ṣe rí nùwé nìyẹn o owó and what is coming in is very minimal I hope you've done something about it. I will do something. Kò wá nǹkan ṣe sí Yes sir. Eh, um, báwo wá ni ìrìn àjò ẹ sí Àbújá? successful sir. Minister ti award contracting. yẹn. Ó ṣe kí ni? Ó award contracting. Ó ti award ẹ̀. Ó award contract yẹn. Ah congratulations. Ẹ eh, ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, èmi àti ẹ̀ àti pa àti but mufeki fẹ́ kí experience of go there kó fojú ara ẹ rí. Àti pé ń lu wa yìí, tí ọwọ́ èèyàn bá ti tẹ ẹ̀kú dà, gbogbo gbèrè kú ẹ ó tún kun ọ̀rọ̀ àwọn ẹrù tó ń bọ̀ láti far east láti Singapore. ẹ mo ti rí clearing agent yẹn àmúdẹ ti arrange meeting for Friday. Friday ọ̀túnla yìí. bẹ́ẹ̀ni sà. ọ̀gbẹ́ni yẹn ti fọwájẹ rí o. mo sọ bẹ́ẹ̀ fún un but ó sọ pé òun ò ní fọwájẹ this time around. <sighs> anyway ká keep fingers wa crossed ká wo ohun tó máa ṣẹlẹ̀ ní ọjọ́ Friday yes. and I thank you very much for sealing that deal ní Abuja. thank you sir. okay. ẹ ní ọ̀ check kọ̀ọ̀sà láti sign. Hmm. bẹ́ẹ̀ ni rí fún Hello. Yeah, yeah. How around? It's okay. Yes, sir. One ní Chief Owodunni fẹ́ rí yín. Wọ́n wà nísàlẹ̀. Chief Owodunni? Bẹ́ẹ̀ni, sir. That will be... Okay, bàbá tó kún bọ̀ ní ẹ̀. Ní kan máa penthouse lókè ń Okay, sir. Hello wọ́n ní kó máa bọ̀ lókè. All right. Okay, uh, those are your checks signed. Uh, but kò pè mí by midday lọ́la lọ́sàn-án kò lè rán mi létí pa meeting tá fẹ́ ṣe pẹ̀lú clearing agent wa níjọ́ Friday. Yes, sir. O ṣe gan ni o dẹ̀ kú iṣẹ́. Yes, sir. Thank, you very you. much. Bye bye, sir. God bless. Ah, thank you. ọ̀túnba. owó tù ní. ẹ ṣe gan ni ṣàlàfíà ni and how's the business going. à ń tì wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀pẹ nìfọ́nà wọn bá ẹ jókòó ẹ jókòó fílà tó. ẹyin ọ̀túnba mi ò fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ de ọ̀rọ̀ àwọn bàbá wa wọ́n ní ọmọdé ò ní mo rí jẹ kó má yí lọ́wọ́ àwọn náà lọ́dẹ̀ tún sọ wípé èèyàn tó bá mọ ṣe ń jẹ ó yẹ kó lè mọ kóró ojú ẹ̀ yàn ẹ gbọ́ torí ọ̀rọ̀ Tòkunbọ̀ ni torí nígbà tó ṣe àṣemáṣe yẹn inú bí mi púpọ̀ jù téèyàn bá jẹ́ bàbá dáadáa a mọ̀ pé àṣìṣe ńlá gbáà ni èèyàn méjì lẹ́ẹ̀kan náà àkílódé ah, ńgbà tí òun ṣe wípé àjàjẹ placenta èèyàn pa pa pa dọ́bù bá rẹ̀ look at that. ha ẹ̀rù bà mí ọmọ ẹni ò ní burú títí kàgbẹ̀fẹ́kùn pàjẹ́ bẹ́ẹ̀ni ni mo ṣe ní kí n wá kí n bẹ̀bẹ̀ kó o torí ọlọ́run kó o jẹ́ kó o jẹ́ kó o síbẹ̀ kó o yáfi ẹ̀ àdúpẹ́ sadness and joy o gbọ́ ẹ̀yìn dòó kì í ṣe pé ó dùn mọ́ mi nú àmọ́kọ́ lọ́hún fún ọmọ tí bí ní okun àtàláfíà yẹn ọmọ tí tí tó wálẹ̀ lára ẹ̀ mm. nígbà tó ti wá kù sọ́wọ́ ẹyọ kan yìí ni mo ní kémi àti ẹ kájọ pa kájọ dé kájọ kún ká wá wọ̀rọ̀kọ̀ ká fi ṣàdá inú ilé wa lèèyàn ti máa ń jẹ èkúté olóṣè tó ní dodo ìyẹn ni mo ṣe ní kájọ wò ká má lọ fọ ìdọ̀tí aṣọ wa sọ́jà eh, yes. ẹ eh, ẹ o ṣe chief Ehm, mo really appreciate gbogbo efforts to make gbogbo àwọn phone calls yẹn and in fact this visit mo really appreciate ẹ gan kan so sọ pé abiyamọ gidi ni ẹ ẹ ṣó wá rí ọ̀rọ̀ yẹn ti fúyẹ́ kò sí wàhálà mọ́ hmm. kò sí hmm. wàhálà mọ́ hmm. torí gbà tẹ́mi ń halẹ̀ tí mò ń kilẹ̀ tí mo ní ọmọ ẹ fún ọmọ mi méjì lóyún at the same time ọlọ́run bá ń wò mí lókè <laughs> ó ń wò mí pé ọmọkùnrin ènìyàn ń wojú báyìí olúwa ń wo kíni ó ń wo ọkàn wa àṣọlọ́run bá kàn ń wò mí ni ìgbà tí ìyá àpínkẹ́ máa wá sí bíbá ẹ̀ tó wá dalẹ̀ rú lọ́fíìsì ń bì ó wá ń fi yé mi wípé ìkan náà ọmọ yẹn lọ́mọ mi. mi ò gbọ́ kò yé mi. màá ṣàlàyé. you are joking. ẹyọ kan ṣo báyìí ni ọmọ tèmi nínú àwọn ọmọ yẹn ǹjẹ́ báwo ló wá ń pòwe fún mi pé àwọn Yorùbá sọ pé obìnrin òun ló mọ bàbá ọmọ mo ti wá gbà pé òótọ́ ni ìyẹn máa jọ mí lójú kẹ mo máa ń gbọ́ ni mi ò rí rí tí ò bá jẹ́ wípé o fi ẹnu ara ẹ sọ jáde fún mi mi lè gba àpínkẹ́ is not your biological daughter. ó wá síbi tó da ilẹ̀ rú gan ṣe ni mo láti fún àwọn staff mi ní early release wọ́n máa lọlé. <laughs> jẹbẹtẹ dẹ gbé ọmọ lé mi lọ́wọ́ jẹbẹtẹ ó gbé ọmọ lé mi lọ́wọ́. èmi ò wá gbà gẹ́gẹ́ bí ìtara abiyamọ I brought up the girl for twenty three years ẹ̀mí mo pa sínú ẹ̀ n bá pe ọmọ lẹ́yìn a bá lọ ṣe DNA test DNA test yẹn wá proof fún mi wípé kí ni ó confirm pé mi kọ́ ni mo bí ọmọ yẹn ẹ̀jẹ̀ mi ò sínú ẹ̀jẹ̀ àpẹẹrẹ ah, ah. <laughs> ọlọ́mọ má jẹ́ ni ṣe nílé bá àṣàwù bọ́ọ̀rọ̀ haúsá wọn á fọ kínní náà bá àṣàwù ha for twenty three good years oh, yes. incredible incredible boo ah. <laughs> ẹ mà gbọ́ ọlọ́run ló mà ní kí màmá mi má sí ń bẹ̀ mọ́. kí ni bá ṣẹlẹ̀. ẹ tó bá lọ ní mi ò ń sọmọ bàbá tí lọ báwo ni báyìí ṣe gbèsè ayé mi. ewu tẹ́lẹ̀ tiẹ̀ bẹ̀. wàhálà dé nìyẹn. kọ́ ni ọ̀sán mi máa ṣẹ́rù ọmọ náyà ìgbẹ́ ká máa máa fà níbẹ̀ kò ń jára máa yín nù. àlẹ́ àwọn tó wà lọ́wọ́ wa ní ká yẹ̀wò àwọn tó kù sí wa lọ́wọ́ ní ká yẹ̀wò. ẹ̀gbọ́n náà ṣé àbí ìyá tòkunbọ̀ léèlé mi kọ́ mo bí. ìyẹn jọ ẹ. ìwà yìí lọ́jọ́ra ìwà ẹ̀mí àti tòkunbọ̀ ṣé lóòótọ́ àbúrò. tiwa tiwa ló jẹ́. ó jọ mí ẹ̀bọ̀ tí wọ́n ní tọmọ bá pẹ́ tó fara ń yí ọkùnrin ó lè jọ. àbó ń jọ mí fọ̀ rí. ó jọ ẹ fọ̀ rí àgàgà ìwà yẹn ìwà knockout twice yẹn ẹ fẹ́ fi jọra. ìyẹn jọ mí mo dúpẹ́ mo dúpẹ́ DNA proof yẹn right mo dúpẹ́ ah! àpínkẹ́ ọmọ àlè rò wà. tí o bá farabalẹ̀ wá rí pé èyí bọ́láńlé ìyẹn lómi lára díẹ̀ àlófin yẹn jọ mí tó bá wọ ọmọ àpínkẹ́ tó ń sọ yẹn kò síbi tó fi jọ mí kẹ àbó òdìbò ṣe gbé. ẹ bó ṣe lọ soso tí òun lọ sókè yẹn mo mo ìyá ẹ lèmi rò kó fi jọ. ọ̀rọ̀ yẹn ti fúyẹ́ ní ọ̀kan tèmi eh. èmi rò pa á máa jẹ́ àná tẹ́lẹ̀ ni ṣùgbọ́n lọ́wọ́n bá sọ pé ọ̀rẹ́ lásán la máa máa ṣe lọ ó wá ní problem kan tí mi ní báyìí pinnu ẹ̀ wàá wá ìyá àpínkẹ́ lọ fúnra rẹ̀ àti àpínkẹ́ àti bàbá àpínkẹ́ kẹjọ lọ máa ṣàná. kíbi tán bá wà. ẹ̀rù Ọlọ́run bà mí o. ẹ̀rù àwọn obìnrin kan bà mí. Hmm. Hmm. Ah! kẹ́ni kankan dé kó ní èyí bàbá tẹ́lọ̀ rẹ̀ bí ẹ ò tí máa forowó sọ́lẹ̀ ayà ń. ìgbẹ́. yèyé ọmọ ló mọ bàbá rẹ̀ yèyé ọmọ ló mọ bàbá ọmọ. pink lady ṣe gbá pink lady ṣàwọ́ ṣe kókó bàbá rẹ̀ fún un. bọ́mọ òjọ ṣòkòtò yóò jọ kìkì ká. èèyàn mọ́nà kó bàbá rẹ̀. má wọrí èèyàn sọ pé ká má fún mi nǹkan kan pé mo wà òkè mo ṣe wà ilẹ̀ à mo wà òkè mo wà òkè má wọrí. bọ́mọ òjọ ṣòkòtò yóò jọ kìkì ká. èèyàn mọ́nà kó bàbá rẹ̀ madame ẹ pọ̀lẹ́. ẹ pẹ̀lẹ́. a mà rí yín. bẹ́ẹ̀ ni sá torí àwọn ọmọ yín náà ni mo ṣe ní kí n yọjú sí yín sá. toró yẹ kí Tòkunbọ̀ ó yẹ kó ti bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ hospital antinata nkankan mi gbọ́ nkankan ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo dẹ̀ rò pé ó yẹ kí ẹ ti lè bá mi sọ fún Tòkunbọ̀ pé kí n tiẹ̀ yọjú sí yín o bá ṣe máa ṣọ̀rọ̀ mọ̀ mọ̀ ọ̀rọ̀ wedding mi gbọ́ nkankan mo dẹ̀ wá wò yí pé ah, olórúkọ ni mí nílùú o ẹ̀yin náà dẹ̀ rè èèyàn pàtàkì níyín mi dẹ̀ fẹ́ kí orúkọ mi kó bàjẹ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run òun ni mo ṣe wá wá pé ká dìjọ fi kùlùkù ká dìjọ sọ̀rọ̀ yẹn nítùbínùbí ká dẹ̀ wọ́n bá ṣe má tètè ṣe pápápá ẹ jọ̀ọ́ sá nǹkan tó gbé mi wá nìyẹn. ẹ ṣe màmá àpínkẹ́. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹ fẹ́ máa dájọ́ àbí ẹ fẹ́ máa dájọ́ ẹ dá ìyá àpínkẹ́ hmm, ojú gbà mí tì fún yín gan ni o ẹ ẹ ní tì jù rárá bó ti ń wù ú mọ ẹ wá gbé orí yín lé orí yín ẹ gbẹ́sẹ̀ yín lẹ́sẹ̀ yín ẹ wá ń bọ̀ ọ̀nù ilé mi ẹ wá ń béèrè ìgbà tó fẹ́ ìgbà bẹ̀rẹ̀ antinanta antinanta kọ́ broda nanta ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kọ́kọ́ rò pé ọmọ yóò gbẹ̀kọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí ẹ̀yin gangan lẹ́ẹ̀kan ọmọ yín mo rí dájú pé òwúrì àgbọn lọmọ ń ran ẹ jẹ́ kí kinní kan wá yé yín o hmm. kì í ṣe ní ojú ẹ̀mí tèmi yìí ni ọmọ tèmi tòkunbọ̀ ṣe máa fẹ́ ọmọ àlè. Hmm. <laughs> Ah! ọmọ àlè mo lo ti rí tàn gbọ́ ọmọ àlè ìwọ gbọ́ pé èèyàn kan bọ́lẹ̀ látọ̀run rí tí kò ní bàbá ta ló pa ìkan fún ẹ ọmọ àlè lẹ́nu ẹ pẹ̀lẹ́ o ọkọ ó kọ́ ọmọ dáadáa rí tó ọmọ tiẹ̀ tó bá kọ́ tòkunbọ̀ yìí tó bá kọ́ kò ní lọ máa fúrúgbìn bí kọ máa furugbi kó máa ma bí kó máa kàn káàkiri bí àgbò á pè lọ́mọ àlè o o ò gbọ́ ìtàn mi wọn ò dẹ̀ sọ mo ṣe jẹ́ ń ni tó bá o gbọ́ ìtàn mi ò ní máa ọmọ mi ní ọmọ àlè àti pé mo tún wá respect àwọn dáàdì wa tó wà lórí ìjókòó tí ìbá kí ṣàwọn tí mo fún ní ọlá tiwọn ni tó bá dé ìgboro lọ béèrè ni màá ní kàn ṣí ẹ ọlọ́run màá ní kàn ṣí ẹ ara abalẹ̀ wọ́n pé ọmọ kan lọ́ máa lè mímọ́ bí ló ti gbọ́ ìtàn ṣé ọkọ fún lóhun ni bí ọ̀rọ̀ léèrè bí tòkó bọ̀ léèrè ó ní ẹlẹ́gbẹ̀ẹ́ ní kó fún ẹ lé sí ọ̀rọ̀ mo sọ ní ìgbàgbà èmi mi ò kó jẹ́ o kì í ṣe ní ojú ayé tèmi yìí ni ọmọ tèmi ṣe máa fẹ́ mú àlè afẹ́fẹ́ ti fẹ́ àbọ̀túnba ló bí fún ṣọ́túnba ló bí fún ṣebí fúnra ẹ lè jẹ́wọ́ pé bàbá mọ́lálé kọ́ ló bá pìkẹ́ fún àbí fúnra ẹ kọ́ ló jẹ́wọ́. ká má tó kún wọ. bàbá ẹ. má fi nù mí mo mọ jẹ o èèyàn ò dẹ̀ ní fowó rẹ ṣín kó tó fowó ra yàgò lọ́nà. No mo gbé ẹ níyàwó ni ṣé wọn ló gbé mi lọ́kọ ni àbúṣe wa lè tó bẹ̀yẹ tó fẹ́ jẹ́ kí orí kó di kó di kó di ẹsẹ̀ mo dẹ̀ jókòó síbi orí mi pé mo wà níkàlẹ̀ ó dẹ̀ ń wó wata wata lé mi lórí ah jọ jọ jọ má fi àgbò lọ̀ ọlọ́yà ni màmá mi o o gbọ́ ó ti wá lè tó bẹ́yẹn ó dáa àkọ́kọ́ lé alákatá jìnnà ká tó fàbọ̀ wá bá díẹ̀. ẹ má fi mi wí alákatá èmi kì í ṣe alákatá rárá o nǹkan tẹ́mi fẹ́ kó da yín lójú ni pé a ní kì í ṣe lójú ayé tèmi ìṣẹ́ nítorí mo máa fẹ́ ọmọ àlè kankan. mama tó kún bọ̀. ẹ ẹ gbọ́n. Mama, àpínkẹ́ ṣe rí ẹ̀sùn ṣu ẹni ló máa ń tọwọ́ ẹ níbòpò òkun ò dẹ̀ ní wó ruru káwà ruru tó ti yé ẹ má bínú Tókunbọ̀ mo rò yí pé o ní ojú o dẹ̀ létí tó fi ń gbọ́. gbogbo tó dẹ̀ ń sọ látẹ̀ẹ̀kan oyè kí ni wọ́n fẹ́ sọ sí. dadi gbogbo nǹkan tí ẹ bá ti sọ náà ni dadi. mo rò pa àárẹ̀ mú ẹ. tabatabata ti ta yàn yàn tata. ẹlẹ́nu jábàjábà ọ̀dádá ò rí orí ẹ̀bí ẹ nínú ọ̀kúùkù ẹ̀ṣẹ̀ sókè. So black maggots. Eti e bi bi bi bi bi bi bi àwo pọ̀kọ́. ṣé ìwọ ò mọ nǹkan tó ò mọ nǹkan tó ò mọ nǹkan tó te gbogbo tẹ́bà na náà náà tẹ́ta ẹ́ o lọ́rọ̀ to fe kò sí nǹkan tó wà lọ́kàn tiẹ̀. ẹ ẹ dáàdi lóòótọ́ ní ìgbà tí ó sọ fún mi pé òun lóyún mo tẹ̀lé lọ sí hospital doctor there confam pé ó lóyún which mo dẹ̀ mọ̀ pé mi mo wà responsible ṣùgbọ́n ìgbà tí gbogbo dẹ̀ ti di. tó wá já sí pé kí ni o fẹ́ fẹ́. tí mo fẹ́ fẹ́ sà tí ẹ bá lọ́wọ́ sí. ah. ah! dáàdì wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹni a máa bá wa yanjú ọ̀rọ̀ lẹ yìí o ẹ jọ̀ọ́ àwọn ọmọ méjèèjì àwọn ọmọ yín ni wọn o ṣe mọ ẹ wò mo fẹ́ kí ẹ bá mi yanjú ẹ o mo fẹ́ kí gbogbo ẹ kó dẹ níparí ẹ jọ̀ọ́ mo fa àwọn méjèèjì lẹ́yìn lọ́wọ́ ẹ bá mi fà wọn mọ́ra hmm? kí lè fà wọn mọ́ra tó ti bá ní kí n máa ti ẹnu bọ ọ̀rọ̀. tí che ní kí n ti ẹnu bọ̀ <laughs> hello kí ló tó ṣe pẹ́ tó yẹn kó tó mi listen listen to me ṣé ní gbogbo nonsense tí ẹ ṣe ń ṣáìtì yẹn i'm not pleased with it ṣó ti yẹ pé no no no no the same excuse tó fún mi last week náà nìyẹn i'm not impressed kí ló fẹ́ kí old man máa ronú pa mi náà pé mi ò ká people láti ṣe iṣẹ́ tó ń fún mi no no no no no i don't want to listen to that ṣó ti yẹ ẹ sìn fi ṣírò ara ẹ náà tí wọn náà bá ti náwó as much as that lórí site kò lè má rí improvement kankan how would you feel no no no no má fún mi ní shit yẹn ṣoṣi bọ́sìn what i'm saying is that tí bá débẹ̀ ní ọ̀la tí the same thing bá ṣe happen màá change everybody ni sorry for yourself i don't care about that just make sure there is a change about that ṣoṣi hear? sorry for yourself nonsense. yes come in. hi triplets what a surprise this is ṣé wàá okay pocket ọwọ́ ẹ̀ jọ. ti tẹ́lẹ̀ ni. tàbí ẹ̀jẹ̀ sí ẹ. o triplet kí ló dé náà. fìlà kángọ̀ ni dẹ̀pẹ̀. ìyẹn èmi náà. ìwọ báwo pàǹtí ẹ̀wà. ókè mo ti mọ nǹkan tó ń ṣe yín ọ̀rọ̀ yín ti yé mi. kí ló ṣe? kí ló ṣe èèyàn lásán lásán ìkejì ajá ojú ọmọ gidi mo dẹ̀ fi máa ń wẹ̀ tẹ́lẹ̀ o ojú ọmọ gidi mo fi máa ń wẹ̀ tẹ́lẹ̀ ah Tòkunbọ̀ o fuck up o fuck up o dẹ̀ máa regret ẹ̀ big time má rò pé o lè já àtọmọ bọ́lá gbé o ó rò pé o lè mú ọmọ ó rò pé o lè mú ọmọ ẹgbẹ́ ni àbórí ẹ̀ ò pé ni àbórí ẹ̀ ò pé ni jẹ́ kí n sọ fún ẹ a máa kọyẹ fún mọ́bọ́lá ni o a máa kọyẹ fún mọ́bọ́lá ni a anywhere tá a bá rí ẹ a máa dress ẹ down ni big time ọdẹ ọdẹ wèrè wèrè ajá. ọ̀tá torí mi jáwé títí ewé sunko wọ́n torí mi wẹ̀gbọ̀ títí orí mi ò gbàbọ̀dẹ̀ wọ́n wá ń lépa kádàrá wọ́n fẹ́ mọ̀ dí abájọ́ àdàbíjà. torí mi jáwé títí ewé sunko wọ́n torí mi wẹ̀gbò títí orí mi ò gbàbọ̀dé wọ́n wá ń lépa kádàrá wọ́n fẹ́ mọ̀ dí abájọ́ àdàbíjà. torí mi jáwé títí ewé sunko wọ́n torí mi wẹ̀gbò títí orí mi ò gbàbọ̀dé wọ́n wá ń lépa kádàrá wọ́n fẹ́ mọ̀ dí abájọ àdàbíjà. Ajami Abẹ́kẹ́adé ìyàwó mi Sẹ̀líà ojú mi ṣé wọ́n tó ti ní sùúrù láti ọdún gbọ̀ngàn ló ṣe fẹ́ wá máa bínú sí mi sí wọn àwọn ọmọ ẹ̀ ń jókòó ẹni òṣọjọ́ bínú rárá onísùúrù òun ní jogún ayé onísùúrù ló ń jogún ayé ó ṣe máa dì á màámi <laughs> inú mi dùn gidigidi pé irú ọjọ́ òní ó ṣojú gbogbo wa àgàgà tó ṣojú yín. ah olúwa ò ṣe ò ṣe ò ṣe. ah ìjì ti jà o ojú pàpà ò ti rí kò ṣàṣẹ yín ṣùgbọ́n ká ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ni. dúpẹ́ ọlọ́run ó dúpẹ́ o. ẹ tiẹ̀ rí ìgbà tí tọmọbìnrin yẹn tọ́lọ́run tì í tó ṣe àṣemáṣe tó ṣe táṣìírí ẹ̀ tú ló wá pé àwọn kan ká lójú mi báyìí. Hmm. Hmm. mo wá sọ jí mo ní èmi Gbọ́lágadé lọmọbìnrin kan ẹranko obìnrin kan ló wá sọ di gbẹ̀wò dání ah ló wá ló wá mú remote control ló ń control life mi by. ló ń change from channel a b c èmi náà react sí káṣá máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ má gbàgbé láti bá mi dúpẹ́ lọ́wọ́ ọmọbìnrin tó ṣe bí ẹni ń bínú sí mi. ló hmm, tó bẹ́ẹ̀ ó tó kó bínú. ó ní sùúrù o like i said if the tables were turned èmi ò rò pé èmi kan lè nírú sùúrù yẹn nínú ọmọ tẹ rí ẹ wo Láńre tí wọ́n fi bínú fi ránṣẹ́ sí lóyìnbó láti age four títí àbúrò ẹ Gbọ́láńlé fi dàgbà tí gbogbo ètò ìṣẹ̀lẹ̀ ẹ fi ṣẹlẹ̀ mi tiẹ̀ kò ọkọ sí mi pé ó yẹ kó wálé kó tiẹ̀ wá wò yẹ tàbí kó wá fara yín ah ṣùgbọ́n ká sí dúpẹ́ pé Ọlọ́run ti bá a bá èṣù wí àbí kí lẹ ní mo wí. wá sẹ. aya mi tó bá bínú ó tó bẹ́ẹ̀ àmọ́ má bínú mọ́ ṣé o mọ̀ pé mò ń bẹ ẹ sọ́njọ́ sí pé iye ọkọ mi yìí ń tàn mí ni èmi ò tàn ẹ́ ìrírí ayé táwa ti rírí mo fi ń bá ẹ sọrọ torí mi mọ̀ pé gbogbo filenge filenge tó ń gbéra wọn ó máa tó lọọlẹ ó lọọlẹ àbí ó lọọlẹ mo ní kò ní sùúrù onísùúrù ló ń jogún ayé onísùúrù ló ń fún wàrà kìnìún ó dà wọ́n lẹ́nu kìnìún lówó wà. kìnìún ló lanú lẹ̀ tó ń wẹ́ tó máa jẹ́ orí pẹ́ tó máa mú owó lẹ́nu kìnìún á gbìyànjú ṣó wá rí pé gbogbo sùúrù tó ní ṣorí pò gbèlè e ní ṣorí pò gbì ẹ́ e? sùúrù tó ti ní bọ̀ ọlọ́run àtúbọ̀ fún ẹ sí ilé ò ní dàrú hmm. ṣe rí àwọn mùsùlùmí èèyàn kan lè ní kọ́ má débẹ̀ yẹn ni ẹ má wulẹ̀ lọ sí mẹ́kà mọ́ o ẹgbẹ́ ẹ lọ sọ̀kò fáṣítà ni ẹ má lọ mọ́ ṣe rí ọmọbìnrin tó lọ yìí òun gan ni ṣìtánì àṣìtánì burúkú rẹ̀ bẹ́ẹ̀ ni ó yẹ káwa mùsùlùmí ká wọ́ òkò ńláńláńláńlá ká máa jùlù hmm. padà lẹ́yìn mi àṣìtánì. padà lẹ́yìn mi. padà lẹ́yìn mi ẹni èṣù padà lẹ́yìn mi ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀kọ́ ni ó ti ń lọ gbèrègbèrè alọ́ rámirámi là ń rí ẹnì kan rábọ̀ ẹ̀ kó tó padà sínú ilé yìí mọ́. àmì o àmì. Hmm. ọmọ mi ọmọ bọ́lá nù lé tó bọ́lá nù lé mi sórí tí gbogbo tó ṣẹlẹ̀ yóò bá ṣẹlẹ̀ a ní mo pẹ́ dúró lọ́dọ̀ lọ sórí gbogbo tó wáyé yìí ọlọ́run fẹ́ kó wáyé ni ká lè mọ ọlọ́run yìí ká lè mọ pé ọlọ́run tóbi lọ́ba sórí tọmọkùnrin kì í ṣọkọ ẹ <laughs> kì í ṣọkọ ẹ ní ọlá èmi ní ọlá ìyá àti bàbá ẹ ọlọ́run á wá pèsè ọkọ tiẹ̀ fún ẹ. àmín. ọkọ tó máa ṣe bí ìyá fún ẹ tó máa ṣe bí bàbá fún ẹ tó máa máa dúró tì ẹ. èṣù èèyàn èèyàn èṣù ò ní pàdé ẹ ní ọkọ ẹ tó máa ṣí ẹ nídìí ilé ọkọ ò ní pàdé ẹ nínú ilé ọkọ wàá bí ọkùnrin àbíró wàá bí obìnrin àbíró ẹyin mi ni wàá fi gbé pọ̀. má sọ pé torí màmá dàgbà o ojú ti kú lójú mi ilé ọkọ mi ọmọ bọlá lé ọlá ń rewájú. ọ̀làǹrẹ̀wájú tèmi wò dájú ilé yìí ni o ayé ò ní ẹ padà ògo ilé yìí ni ayé ò ní ẹ àbíwọ̀ náà kọ̀ pé ní ṣe báyìí ló wà tí mo ti rí ẹgbẹ́ yìí tó fi ìbínú burúkú ẹ̀ òun náà kọ kò mọ ohun tó ń ṣe gbà náà mo dúpẹ́ ti lójú ó ti ríran ṣé náà ló dé bá sórí bàbá ẹ yìí tó ń pè lọ́tún tó ń pè lọ́sì owó ni bẹ́ẹ̀ olówó ta lórí owó ti bàbá ẹ díẹ̀ ló máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ayé ò ní ṣe ẹ̀ pa àgbà náà wà ní wòwú ẹ owó tútù tó ń fìyàn lọ́kàn balẹ̀ lọ́lọ́ máa fún ẹ èmi ìyá yìí náà máa gbádùn ó tẹ̀ sí bẹ̀rẹ̀ sí ní gbádùn kò sí bàjẹ́ mọ́ jókòó yẹ rojú aya mi ìyá tó dáa ìyàwó mi tó dáa ó ti ṣoríire wò sórí nínú ilé yìí ayẹni lẹ́sẹ̀ kan ò tún ní wá mọ́ ire ayọ̀ àwọn ọmọ ìyá wa ṣojú ẹ̀mí ẹ̀ nígbà tó bá ń dùn kò ní tọ́ fún ẹ ogó ẹ ò ní bẹ́ẹ̀ ń kò tó kò ní bẹ́ẹ̀ inú sàárè o yóò dídí ìṣẹ́jú márùn fún ìyàwó kò ní jẹ́ tiẹ̀ kò sí bàjẹ́ kò sí rònú mọ́ lẹ́yìn ká máa yọ̀ kò sí kan tó yẹ wá lẹ́nu o tí wọ́n bá ń sọ pé ọlọ́pẹ́ àwa lọ lọ́pẹ́ tó bá tẹ̀ ní kọ́ lọ́pẹ́ ó jáde síta èmi yìí ni èmi ìlọlọ́pẹ́ èmi rábì àtúyí èmi ìlọlọ́pẹ́ àwa ìlọlọ́pẹ́ ẹ kò wá sí nǹkan méjì tó yẹ wá kí ló yẹ wá kí ló yà náà bì lẹ́yìn ká máa dúpẹ́ alihamdulilayi mo dúpẹ́. alihamdulilayi a dúpẹ́. alihamdulilayi mo dúpẹ́. alihamdulilayi a dúpẹ́. ọpẹ́ ló yẹ wá o ọpẹ́ yànà bí. alihamdulilayi a dúpẹ́. ẹrú bá dúpẹ́ o á tún gbà mí. alihamdulilayi a dúpẹ́. alihamdulilayi a dúpẹ́. alihamdulilayi a dúpẹ́. alihamdulilayi a dúpẹ́. alihamdulilayi a ọpẹ́ ló yẹ ọ sáti rà mọ́ ni. àlìhámídì láì adúpẹ́. ọpẹ́ ló yẹ ọ sáti rà mọ́ ni. àlìhámídì láì adúpẹ́. ọpẹ́ ló yẹ ọ sáti rà mọ́ ni. àlìhámídì láì adúpẹ́. ṣé ọkọ mi ò ṣé o ṣé. wọ́n mi ẹja wọlé ẹja wọlé. olúwa ò ṣé o. mọ́mì ẹ káàbọ̀ o. báwo ni ṣáájú wa olúwa ò ṣé o. mọ́mì ṣọ́ọ̀bù ọmọ yín rèé o. Tòkunbọ̀ ò ṣe. olúwa ló ṣe òun. inú mi dùn ayọ̀ mi kún ó kú tọ́jú ìyàwó ẹ o <laughs> àwọn dádì wa náà dẹ̀ ṣe olúwa ò ṣe o. mọ́mí ẹ ṣáà máa bá wa ṣe eré tí a máa fi close. ah mi tí ì lọ́sìn máa bá ya bèjì ṣeré. torí mi fẹ́ sáré lọ́dọ̀ àwọn business partner mi ṣùgbọ́n mi ò ní pẹ́. má pẹ́. mọ́mí ẹ máa bá ọmọ yín ṣọ̀rọ̀ ajé máa padà wá bá yín mọ́. Mm. Have a nice day. Kí ó dàbọ̀. Okay. Ah, inú mi dùn ayọ̀ mi kún ah, hmm, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣóorí àpínkẹ́ oyún inú ẹ̀ ìbejì báyìí ló máa fi bí ọkùnrin kan obìnrin kan màá gbé kan báyìí màá gbé kan báyìí àméjì á máa ṣe gànmá gànmá gànmá inú mi á wá máa dùn. màmẹ́ ẹ ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. Ah, má dúpẹ́ kẹ̀ mo ń dúpẹ́ àwọn méjì báyìí ló yẹ kán máa pè ní ọmọ ọlọ́pẹ́ ṣùgbọ́n hmm. ojúbọ̀rọ̀ ṣe gba ọmọ lọ́wọ́ èkùrọ́ èkùrọ́ kẹ̀ hmm. kò lè yí ẹ hmm. ṣé wàá rí lọ́wọ́ yìí o ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì. ìdúró ìbẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. kí lẹ mí. àpínkẹ́ kò lè yí ẹ gbogbo aṣọ kọ́là ń sá lórùn ọmọdé ni ẹ ó mà òdì èmi ìyá ẹ ni mo mà ṣá. ok ok ok ó yé mi ẹ wo kí lẹ máa jẹ kí lẹ máa mu. ah mo gbé oúnjẹ ni máa jẹ o mo gbé mímu ni mo dẹ̀ máa mu ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ná kí kọ́sítọ́mà kan ṣáà máa wọlé sọ́ọ̀tún kan máa mọ́jà kan máa wọlé sọ́ọ̀sì kan máa mọ́jà bó ṣe mú dàmásì kán máa mú gèlè kán máa má ṣe òkè kán máa má nkàrà kán máa mú lẹ́sì lóríṣiríṣi inú mi á máa dùn wá máa wọlé. ọjọ́ kan bàbá wa ṣeré ìdájọ́ kan nìyẹn. wà á bí. èmi Fọlákẹ́mi ọmọ bíbí inú Mujidat tí ó ti pàṣẹ Àdìgún wá sílé ayé ẹ rí mi re ẹ wù mí re tèmi tàgbà ló ń ṣàpẹ̀wò léèlé ìtú ló ní kí ẹ tú mi ṣe òǹfà ló ní kí ẹ fà mí mọ́ra tọmọdé bá ròyìn aṣọ àkàrà nù olówó òlò ẹ fà mí mọ́ra gbajúmọ̀ ìlú ẹ fà mí mọ́ra ẹ̀yin big boys tèmi ni kí ẹ máa ṣe ohun tí mo bá fẹ́ ni kí ẹ bá mi fẹ́ láti gúúsù àríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn olúgbàre olúgbàre olúgbàre kógbàre tèmi fọlákẹ́mi wá fún mi. <laughs> Ah! Ah, ah, dádì wa ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín. Hmm àpínkẹ́ ròyìn yín o hmm. ó ròyìn yín tó jẹ́ pé hmm. ibẹ̀ mo fi mọ̀ pé téèyàn ò bá súnmọ́ yàn èèyàn kì í mọ iṣẹ́ ẹni. bẹ́ẹ̀ni. Hmm. ẹni tó bá dẹ̀ rí yín báyìí tẹ́ni ẹ bá sọ pé òun ò rí èèyàn onítọ̀hún ó lè rí èèyàn gidi mọ́. ọpẹ́lọpẹ́ yín ọpẹ́lọpẹ́ ọlọ́run ó láwọn kan tí mo rò níjọ́ yẹn tí mo fi sọ wípé tí n bá ti ẹnu bọ ọ̀rọ̀ hmm. mo ní tí n bá ti ẹnu bọ ọ̀rọ̀ hmm. ilé arán o. Ah, eh, ìyá wa eh, èmi náà sọ lọ́jọ́ yẹn mo ní ẹ má tẹnu bọ̀rọ̀ ṣé rí gbogbo nǹkan tèmi ń ṣe yìí tèmi yé mi. Hmm. Eh, ẹ káàsì sọ ah, ẹ ra sà ẹ kú jókòó sà o ṣé o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ díà ìyá pẹ̀lẹ́ kí lorúkọ tiẹ̀. riskat. riskat. risikatu. no ẹ má fi gbogbo ẹnu pé risikatu. bí ìjẹ̀bú ṣe ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n á fọ risikatu risikatu risikatu ó di ilé ilé ẹjọ́ <laughs> ìjẹ̀bú á fọ risikatu ẹ ṣe báwo ló ṣe jẹ́ sọmọ yín náà ni. ọmọ ẹ̀gbọ́n mọ́mì mi ni o. bẹ́ẹ̀ ni. anamara ah, ẹ̀ dẹ́ dúró o ìyẹn já sí pé kí ni. ìyá wa àìdùn ọsàn lèèyàn mú méjìlá tí ọsàn bá dùn èèyàn á mú gbà. dádì wa ẹ wò ẹ fi gbọ́ ọsàn sílẹ̀ ṣe ti gbọ́ rí sí. mo wá wọ kíchìn lọ́lọ́ máa ṣe nǹkan tó ń ṣe máa ìdíyà. ẹ jẹun yín ẹ jẹun yín. Mm. tí ò bá jẹ́ wípé ọmọ mi ti tẹsẹ̀ bọ́nú ṣòkòtò ń bí ni èmi bàbá ẹ̀ pàápàá máa jẹ́ kí àlàbọ̀rùn kó dẹ̀wù mọ́ mi lára. <laughs> ẹ̀ẹ́n àlàbọ̀rùn ẹ̀ẹ́ níbo. níbi tí mo kọjú sí i ni. <laughs> gbogbo ọ̀nà ló gbà yín. èrò. Ah, ah. ẹ wọlé kalẹ̀. yé. gbogbo ọ̀nà ló gbà yín. Ah gbogbo ọ̀nà ló gbà mí. bẹ́ẹ̀ni ẹ wọlé kanlẹ̀. irọ́. Mm-hmm. Ah. ẹ wọlé kanlẹ̀. yé pàrìpà. Mm-hmm. ẹ kí n wọlé kanlẹ̀. bẹ́ẹ̀ni. Ah. lòmí pàrìmọ akẹ́bù sí o. Mm-hmm. Ah, ẹ ní problem. èkìtì ní kẹ. Hmm. màmá mi ní èkìtì ọ̀wọ̀ gan-an gan ni bàbá mi. Hey màmá lèkìtì oh. adó ni àbí ìfàkì. ìlàwẹ̀ èkìtì. ìlàwẹ̀ èkìtì ooo ìlàwẹ̀ adó ìfàkì ìlàwẹ̀. bẹ́ẹ̀ni. Mm-hmm wọ́n gún iyán náà ó le. bẹ̀tù kò ní kókó. ọlọ́run ò jẹ́ ah. ọlọ́run ò jẹ́. Ah. àbí o mm-hmm. ẹ rí nǹkan ah. ẹ máa láìkì gbin gan o. a mò ń jẹ̀gbìn n máa ń jẹ̀gbìn. taste pé kò yẹ pé o fẹ́ ṣe. Péjú, àǹtí, júbìlì mélòó la tà lẹ́nìí náà? Ata fifteen fifty àtàgbọ́n lè ní nìyẹn o. bẹ́ẹ̀ ni àtàgbọ́n o ẹ̀mí dà max ni àwọn kọ́sítọ́mà tó wálé ní sixty ni wọ́n rà kódà wọ́n tún fẹ́ thirty sí. wọ́n fẹ́ thirty sí. kò sílẹ̀ mo tún mo promise wọn ni pé tó bá dọ̀là púpọ̀ máa rí. of course wọ́n máa rí lọ́la náà máa yà ń sọ̀ lọ́la kí tó máa bọ̀ ń ṣe ajẹ́ pé máa pẹ́ ń ṣọ́ọ̀bù lọ́la yìí. bẹ́ẹ̀ o ẹ ká ṣe àkáǹtì ìtàn. àǹtí ẹjọ́ àti close ẹjọ́ ṣe máa wá lọ́la. bẹ́ẹ̀ ni sàn ṣé bó ṣe ń sọ̀rọ̀ nìyẹn àti ẹ má bínú ẹjọ máa ra nǹkan tẹ́ ẹ rà lọ. àgbékẹ́ ìtì ìlà ìtì ìlà ìtì ìlà ìtì ìlà.